يا من هو الله الذي لا إله a أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa yí pé a kú ojúmọ́ o a tún ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní alifik ti dín lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnníbẹ̀lẹ̀ ló kọ́ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé nílùú ògbómọ̀ṣọ́ ń bí sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ẹ jẹ́ kí wọ́n kọ́ máa ṣíde pẹ̀lú ìbéèrè ọwọ́ mi ń bí oníbèrè wọ́n béèrè yìí pé ṣé lóòótọ́ ni yìí pé haram ṣé lóòótọ́ ni pé bídíà ni kéèyàn máa ṣe so dùhà ní ojoojúmọ́ wọ́n ní ṣé lóòótọ́ ni kéèyàn máa ṣe sọ̀látù dùhà ní ojoojúmọ́ lẹ́yìn ìgbà náà wọ́n ní tó fi wá di ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tí a wà yìí àwọn ò ṣe bẹ́ẹ̀ àwọn ò tí ì nírètí pé àwọn pa ti mọ́kàn kó ń bẹ́ẹ̀ pé àwọn nígbà tí ò sí di ọjọ́bọ̀ Thursday lọ́rí àwọn kan bá fi àwọn tó jẹ àwọn ní ọba fáwọn ní àádọ́ta ẹgbẹ̀rún so àwọn rò pé ṣé gbàtà nìyẹn ti síwájú àwọn òní pẹran tọ́lọ́wọ́ wá ní kí àǹfààní padà yọ ṣé àwọn lè padà wá lọ fi owó ìra ẹran àgbóléyà láti fi pa fún ọdún iléyà tí ó ń bọ̀ lọ́nà yìí tó sì jẹ́ pé ṣáájú àwọn ti gé èékánná bẹ́ẹ̀ làwọn ti mú irun kúrò ní ara wọn ní ìṣáájú táwọn ti dà níyà pé àwọn ò pẹran bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كما في صلاة الضحى نعم للجمعة سنة النبي محمد صلى الله عليه وسلم وسيسيبي سنة سيفادة تودي بدعة هنا أحاديث إليتي أبو الدرداء تقبوا يرورنا توالا تدو أبو ذر wípé ẹni tí mo nífẹ̀ẹ́ sí títí dé góńgó ànábì sallallahu alaihi wasallam ó sọ àwọn àsọtẹ́lẹ̀ kan fún mi pé kí n máa mójútó nínú rẹ̀ ní sọ̀látò bọ́hà sọ̀látò bọ́hà ṣíṣe rẹ̀ lójoojúmọ́ súnà ni. sábàbí kejì ọ̀nà ni pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa pé ká ṣe sàárà fún oríkèé kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara wa lójoojúmọ́. Hmm. àwọn olùmọ̀sìn ní oríkèé ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta oníbẹ̀ lára oníkálukú wa oríkì ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta kí wọ́n la níta fẹ́ fi ṣe sàrà lọ́nà ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta lójoojúmọ́ anabi sallallahu alaihi wasallam ni ó ti tó fẹ́lẹ́yìn ibi kan máa ṣe rákà méje dùhà lójoojúmọ́ tó bá ti ṣe rákà méje dùhà lójoojúmọ́ ó ti túmọ̀ sí pé ó ti ṣe sàrà ọgọ́rùn mẹ́ta ó lé ọgọ́ta bọ́ọ̀lù fi afẹ́ jẹ́ bídà níta tí wọ́n ṣe tí wọ́n ànábì ló ní kò sí nǹkan bó ló ti fẹ́ di bídà abẹ́ni tó wí bẹ́ẹ̀ kọ́ máa ń ti jẹ́ bídà ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn wá gbaná ẹlòmíì wọ́n lè máa tiran mọ́ páwọn òrí lákọọ́lẹ̀ fánàbì sallallahu alaihi wasallam ń ṣe lójoojúmọ́ nù gbèsè ayé rẹ̀ á rí i pé ádámù nàkùlẹ̀ laysa nàkùlẹ̀ lè ládámù àyèmú wá pànàbì ń ṣe lójoojúmọ́ kì í ṣe pé ẹ̀rí ẹ̀gbà wá mi tó sọ pànàbì ń ṣe lójoojúmọ́ lẹ́yìn náà nínú ìgbésí ayé òfin ẹ̀sìn Islam tọ́rọ̀ bá wá láṣẹ ó lágbára ju èyí wá ní iṣẹ́ àti ìwà lọ nítorí pé ọ̀rọ̀ òun òun ò ní a lè darí rẹ̀ sí ibòmíì tá a lè darí iṣẹ́ sí nítorí pé wọ́n lè darí iṣẹ́ sọ́nà mi wọ́n lè sọ pé tànàbì nù ṣùgbọ́n gbà tànàbì ti sọ fún àlómọ̀ pé ẹ máa ṣe àlómọ̀ gbọ́dọ̀ máa ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní ẹni tí ó lóun ò tí òun ọ̀mà pé wọ́n pẹ̀ràn léyà títí ọjọ́ àlàrúbá ìyẹn ìjẹta tó o ti wá mú kóun ó gé irun kóun ó gé ìkánná òun ọlọ́run ẹlẹ́dàá wa ṣẹ̀ṣẹ̀ wá ṣìnà fún un lánàá ike kan orin tóun fi paléyà báwo ni tóun lè paléyà náà báwo wá lọ́rọ̀ ọrùn àti kẹ́nà tóun ti gé ṣáájú kò sí wàhálà ń bẹ̀ ẹ paléyà yín ṣùgbọ́n láti ànátọ́lọ́ ti fọ̀nà hàn yín pé inṣàlá ẹ lè paléyà ẹ gbọ́dọ̀ tún gẹrun kan mọ́ ẹ gbọ́dọ̀ gé kaná kan mọ́. anabi sallallahu alaihi wasallam fi hàn wá pé tó sùn Dhul-Hijja ti wọlé eléyìí tó wọlé lọ́jọ́ làrúbá tó kọjá yìí tá ní ìjọ kẹta lónìí yìí báyìí tóṣù yìí bá ti wọlé ẹnikẹ́ni tó bá gbèrò láti paléyà kò gbọ́dọ̀ gé nǹkan nínú ọrùn àbí ìkànnà rẹ̀ títí tí ó fi paléyà rẹ̀ tó gbèrò yìí ṣe dandan kówó ti wà lọ́wọ́ wa ọlọ́run ọba ló máa ń bóyàn láṣìírí ọlọ́run ní pé kọ́ bọ́ sí i ẹ jẹ́ tó dáa ní gbogbo gbà hmm. eléyìí ti hàn sí pé ẹ̀ pàrọ̀ léyà ẹ gbọ́dọ̀ tún gé nǹkan naam jazakumullahu khairan sheikh nọ́mbà tẹ́ máa pè sí rẹ̀ o zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ jákèjádò àwọn orílẹ̀-èdè àgbáńlá yìí yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bẹ́ẹ̀ má gbàgbé pẹ́lẹ́ máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ojú ìwé wòmí wọ Facebook ẹ máa fi ọládùnní belò ẹ máa fi wá a tẹ́ bá ti fi sáàtì ẹ̀ tán ẹ máa láìkì ẹ̀ ẹ sì tún máa ṣíà rẹ̀ pẹ̀lú bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìran eid yóò wáyé ní testing ground tó wà níwájú industrial estate ní àdójúkọ civil defence corps office ní ọ̀nà bandilon lógúnmọ̀ṣọ́ ní nǹkan bíi aago mẹ́sàn-án ó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ òní yóò sì wáyé insha allah bíkọ́sílà bákan náà ètò pàtàkì tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún léyà níwájú kábíyèsí tìlú wájú ṣọ̀ún wájú ààfin ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ tá máa ń pè ní ẹkú ọdún yóò tún wáyé ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ó ń bọ̀ insha allah bíkọ́sílà tí ó máa ṣe déédéé ọjọ́ kejì ọdún lẹ́yìn sọ̀látù lè out insha allah bi qudratillah ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a máa mú àwọn ìpè lọ́lọ́kan òjọ̀ kan èjèèjì ẹ lọ́hùn. wa alaikum salaam wa rahmatullah ó kọ́ yín. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé àwọn ṣe ń sọ fún wa pé èèyàn gbọ́dọ̀ dáwó láàrin láti ra láti pa. wọ́n á ní ìpínlẹ̀ pé afẹ́fà fún yàn bóyá bí àwọn ọmọ wọn fẹ́ dáwọ́dà àwọn fẹ́ fà fún kí kò kò burú ẹlẹ́ẹ̀kejì ni pé ní orí òun à ń kí wájú ìmáàmù wa ṣe mistake afẹ́jókòó àkọ́kọ́ hmm. ìmáàmù wa wọn ò jókòó wọ́n ti di lọ sí àkàkẹ́ta hmm. so tata fẹ́ ṣe ìmáàmù wa ṣe bàjẹ́ hmm. ìmáàmù ṣe bàjẹ́ ìmáàmù pé ṣe bàjẹ́ lóye kan ṣe ni ìmáàmù pé ṣe kọ̀bílì mi àdébàdì mọ́mọ́ wa nígbà tó yẹ pé àwọn àwọn ti dìde pé èmi sọ pé àdéhùn kì mọ́mọ́ wa pé àdéhùn fún mi nígbà tó yẹ pé àti ìjókòó àkọ́kọ́ máa ń ti gbọ́n sí iṣẹ́ ìkọ́kọ́ lórí ẹ̀. ọ̀dà iṣẹ́ àgbẹ̀ náà ìbéèrè wọn àkọ́kọ́ ni pé ìgbà tí òfin Islam sọ pé ẹnìkan ló gbọ́dọ̀ ra àgbò wípé ṣùgbọ́n tó àwọn táwọn wá jẹ́ àwọn ọmọ ṣé àwọn wá lè dáwó jọ káwọn ra àgbò fún àwọn òbí àwọn wípé kan fi pa iléyà ẹ̀kejì ni pé ìmáàmù níbi tó ti yẹ kó jókòó. náà bismillah. àkọ́kọ́ wọ́n ní àwọn táwọn jọ mọ̀ àwọn máa ń ra agolé fáwọn òbí àwọn ṣùgbọ́n àwọn máa ń dáwó ra ni tó òfin ọlọ́run bá sì sọ pé èèyàn méjì mẹ́ta gbọ́dọ̀ dáwó ra bò tó kọ́ tọ́ lábẹ́ òfin ọlọ́run èèyàn méjì mẹ́ta kan máa dáwó ra bò ọ̀bọ̀ òfin ọlọ́run ọba mu torí de eléyìí báyìí lẹ́yìn náà kò tún sí nínú òfin ọlọ́run náà bákan náà pé káwọn ọmọ máa kò sí nínú òfin ọ̀rọ̀ nítorí pé ẹ̀sìn tó bá ní í ṣe pẹ̀lú owó ẹni tó lọ́wọ́ bá bá fún ní kápá àti ṣe ńlọ́báwí bàbá wo lágbára rẹ̀ màmá wo lágbára rẹ̀ kò sínú pa ń gbọ́rọ̀ sí òbí wa lẹ́nu à ń sì ń ṣe dáadáa sí wọn ká mọ ara gbòléya fún wọn ẹni tó bá lágbára rẹ̀ tó bá lè sínú fẹ́dọ̀ ṣe kò sí wàhálà ń bẹ àmọ́ ẹ̀sìn yẹn kìí ṣe ọ̀ràn kìí ṣe tí wọ́n jẹ́ pé bàbá yìí ni wọ́n fi bá sọ̀rọ̀ kìí ṣe ìyá yìí ni wọ́n fi bá sọ̀rọ̀ nígbà tí wọ́n ti dágbára rẹ̀ ni torí ẹ̀ làwọn olùmọ̀ ti sọ pé bíbélì lọ́yìí láàyè kún un lọ́rùn mùsàkìyà tó bá pẹ́ nìkan lọ́ba náwó ń tá a máa fowó ṣe láti fi ṣẹ̀sìn fún yàn wọn ò ní sọ pé yàn lágbára láti ṣe ẹni tí ò bá ti lówó rẹ̀ kéṣùn ni wọ́n ń bá wí. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ òbí lè máa ṣépè fọmọ lórí kíkọ́rọ̀ àgbóléyá fáwọn wàhálà gbogbo eléyìí ò sínú nǹkan tá a máa ti torí rẹ̀ pọmọ lẹ́ni tó ṣàìdá torí ẹ̀ ní ìṣọ́ lówó láti pàgbò bàbá rẹ̀ lówó láti pàgbò ọmọ ni wọ́n pàgbò fúnra rẹ̀ àti ọba wa pàgbò rẹ̀ yóò wá fi sínú àníyàn rẹ̀ pé wọ́n lọ́n agboléyà mi ni o àti ti bàbá mi àti ìyá mi àti gbogbo ara ilé mi gbogbo wọn pátá lọ́lọ́run bó pin ládàá fún ọ wá burú pé ìwọ ọmọ tó lówó láti fi pa òun nígbà tí bàbá rẹ̀ ò lówó láti fi pa òun o má gboléyà rẹ̀ lọ sílé bàbá rẹ̀ ó jẹ́ pé ilé bàbá lẹ ti pa ó jẹ́ pé bẹ̀lẹ̀ ti sáyẹn ràn kálukú ti gba tí ó gbà ń bẹ̀ kásìmì mọ́kì wá ti pa àmọ́ arẹ̀ràn léyà fún bàbá wa ń tú láti bá máa dáwó rà òfin ọlọ́run ni pé àgbọ̀dọ̀ dáwó rẹ̀ ràn léyà àfi tó bá pé màálù lẹ fẹ́ dáwó rà àbí ràkúnmí ẹni tí ó sì dáwó rẹ̀ lẹ́yìn wọn àgbọ̀dọ̀ ju méje lọ lẹ́yìn ìjọba oṣù jẹ́ wọn láwọn ṣe sọ̀látul maghrib ìmáàmù wa ṣàṣìṣe kò jókòó jókòó alákọ̀ọ́kọ́ tó ó dìde ọlọsíláka ẹlẹ́kẹta gbàtàwọn wa parí sọ̀lá àwọn rò pé yẹ kó forí kanlẹ̀ ṣáájú ká tó sálámà ṣùgbọ́n yìí sí sálámà ìmáàmù tó forí kanlẹ̀ báwo ni ìmáàmù ti ṣàṣìṣe nínú hadith abdullahi ibn buhayna radiyallahu anhu anabi ṣerú àṣìṣe bẹ́ẹ̀ ó jókòó ní ìjókòó alákọ̀ọ́kọ́ ó dìde lọ sí rákà ẹlẹ́kẹta ìgbà tó parí sọláàtì rẹ̀ ó forí kanlẹ̀ kó tó di pọ́ sálámà ìforí kanlẹ̀ ká tó sálámà ó náà ní tanra tẹni tí ó bá ti jókòó alákọ̀ọ́kọ́ nínú sọlá àmọ́ tí yẹn bá tún ṣàṣìṣe nínú ìforí kanlẹ̀ gbàgbé èyí tó yẹ kó gbé sí ká tó sálámà ó gbé sẹ́yìn sí sálámà kò burú torí wọn tún forí kanlẹ̀ forí fíhùn forí kanlẹ̀ ìgbàgbé má. ọjọ́ bó ti sọ. sheikh lábẹ́ ìbéèrè wọn ǹjẹ́ obìnrin náà lè ṣe bẹ́ẹ̀ kó ra ẹran àgbo ọdún léyà láti pa lórúkọ rẹ̀ àti ọkọ rẹ̀ àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀. dáadáa dáadáa obìnrin obìnrin ló lówó àti pẹran lé ọkọ olówó rẹ̀ obìnrin ní ọpẹran léyà rẹ̀ tó yóò sì fi sínú àníyàn rẹ̀ pé wọ́n lọ ẹran léyà mi ni àtọkọ mi àtàwọn ọmọ mi sọ ọlọ́wọ́n bó sì pín ládàá fún gbogbo wọn àmọ́ kí wọ́n á ṣe pé yọ afẹ́ràn lé yọ fà lọ́kọ lọ́wọ́ pọ́kọ ní ẹran lé ọkọ ní bó ló ti fẹ́ jẹran lé ọkọ ẹ̀sìn tí kálukú ń ṣe tó fẹ́ gba ládàá ń bẹ̀ ni wọ́n yé búyàn nírú ẹ̀sìn bá. hello. hello. sọ́wọ́n yìí kan sọ̀rọ̀ àwọn ẹ̀ka tí. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ó kọ yín o. Um, abu abdulrahman ló pè láti UK naam kí ni ìbéèrè yín. a pé àwọn dókítà wa akramọ. Um, ìbéèrè wa ìbéèrè mi ni pé um, wọ́n ti sí àwọn mọ́sídìí wa níbí báyìí. alhamdulilah àmọ́ irun tá à ń kí social distancing ẹ̀hún tó ń ṣe ní mọ́sídìí yẹn mhm. ó dẹ̀ fi ìbẹ̀rù sí wa lọ́kàn pé kó má jẹ́ pé irun tá à ń kí kó má jẹ́ pé ara wa ni kò ṣe jọ náà. Mhm. ìbẹ̀rù àyà wa ń já àmọ̀ bí àìrùn yẹn bí ó wọlé àbí kò wọlé bí a ka kọ́ntínú àbí ká má kọ́ntínú. kejì àti pé ìjùmọ̀ nam àti pé nam àwọn ògbó jùmọ̀ wa bí a lè máa kí jùmọ̀ wa àbí ká máa kí ìtókù ní ìdílé pé à ń kí jùmọ̀ bí a mọ̀ nam. ìkejì ni pé ìkejì ni pé ọ̀rọ̀ ìgbà ìjọ̀rú náà ti wà fún wa lórí yẹn lẹ́tọ̀rí pé a máa ń transfer owó láti ìgbà ìsìnkú àkáǹtì wa ní náírà mm-hmm. láti tẹ̀lé ṣe kankan fún àwọn bí àwọn ẹbí àbáwọn ará hmm. fún ara wa kan tó wá lè ṣe fún. tó hmm. a ti gbọ́ tí ọ̀hún tó ìṣàlàyé ọ̀rọ̀ kan ló pé ó gbúdọ̀ jẹ́ ọwọ́dọ́wọ́ hmm. àwọn ọmọ lórí situation bá ṣe irú situation a àmọ́ kankan lórí ẹ̀ tó bí àyè wà fún àdúgbò sáyè fún lórí bí ká transfer láti àkáǹtì wa bí a pounds náírà àkáǹtì bí àyè náà wà láwọn àdúgbò wà láwọn. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ pé àwọn mọ́ṣáláṣí wọn ti fi so ṣùgbọ́n à ń fi àlàfo sílẹ̀ láàrin ara wa báwo la ti fẹ́ pẹ̀lú sọ́láàtì yẹn tó bá ti jẹ́ pé túláàsì ẹ fi wá àwọn àlàfo yẹn sílẹ̀ láàrin ara yín láwọn mọ́ṣáláṣí kò sí tàbí ṣùgbọ́n léyìí tó dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní kí kálukú ṣe sọ́láàtì ń lè rẹ̀ nítorí pé n táwọn pè ní sọ́láàtì lè jẹ́ máa ń bùkátà kẹgbẹ́ kẹgbẹ́ ẹsẹ̀ kọ̀ọ̀kan ẹsẹ̀ anas ibn malik radiyallahu anhu ọlọ́nàbẹ́ muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó máa ń ti kọ́ ọmọ tán wọ́n máa ń sọ fáwọn èèyàn pé tàrọ́ọ̀sù ìsítẹ́wò ẹ̀dọ́dọ́gba ẹ má yàpá síra yín ó sì tún máa ń sọ pé la tada'u furjatan lish-shaytan ẹ má fàlàfò sílẹ̀ fún ash-shaytan anas wa sọ pé tí ànábì bá sọ bá ń tàn mọ́ ọ́n máa rí i pé ẹnìkan wa ẹsẹ̀ rẹ̀ máa kẹsẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èjìká rẹ̀ sì máa ka tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eléyìí ni sọ̀láàtul jàmáà nígbà tí eléyìí tí ó bá ti ṣe é ṣe ẹ̀ ń ṣe sọ̀láàtì lọ́kọ̀ọ̀kan ni kálukú máa ṣe sọ̀láàtì rẹ̀ lọ́kọ̀ọ̀kan lè rìn ó ṣe wá wà applicable lórí àwọn sọ̀làwátì tí èsì jùmọ̀ bẹ́ẹ̀ náà ló wà applicable lórí jùmọ̀ tó kàkà kí ẹ lọ ṣe jùmọ̀ àbáyìn kálukú yà ṣe sọ̀láàtì gbóhùn láàyè rẹ̀ tó wọ́n ní ti transfer owó tí ẹni tí a bá fẹ́ transfer owó sí tá a lè transfer owó tí transfer owó yàtọ̀ sí pípààrọ̀ owó fún owó nísìnyí tó bá yẹ pé ẹ fẹ́ fi pound sterling ẹ fẹ́ fi gba náírà anabi sallallahu alayhi wa sallam ó ní fa idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad táwọn owó tẹ fẹ́ fi pààrọ̀ ara wọn bá ti yàtọ̀ síra wọn wọ́n bá ṣe wọ̀ fún yín ní kẹta ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ ọwọ́ sọ́wọ́ ẹni tí ó gba owó oríṣi mi yọ gbà owó tó náà fẹ́ kó kalẹ̀ yóò kó kalẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n tó wá pé fẹ́ transfer ni ẹ̀yin fẹ́ transfer owó sẹ́nìkan láti London ẹ lọ transfer rẹ̀ láti bank ẹ bá transfer rẹ̀ ní pound sterling àwọn sì ti sọ fún yín láti báǹkì yẹn pé local currency ni ó fi gbà gẹ́gẹ́ bí òfin tó ti wà ní Nàìjíríà ń bí wípé àwọn àgbà pé tó máa fowó ránṣẹ́ látòkèrè ó jẹ́ pé owó ìlú òkèrè náà lèyìn ó fi rí gbà bí àwọn Western Union so wọ́n ti sọ fún yín bẹ́ẹ̀ yẹn wọ́n sì ní kẹ́ sanwó tí transfer táwọn ọba yín transfer rẹ̀ so eléyìí à ń bẹ lọ́nkọ́ máa bòrò à ń bẹ lọ́nkọ́ máa bòrò. hello. hello. hello salaamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kàn yín bí ẹ ń pè. orúkọ mi ọmọ ìgbà ló kẹrin Niger Republic. kí ni ìbéèrè yín ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun pé wọ́n ní tí yídi bá bọ́ sí ọjọ́ jùmọ̀ pé kò sí jùmọ̀ kò sí zuhur kí ni mo ti ṣẹlẹ̀ àṣọ nípa rẹ̀. bákan náà ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì àwọn takbira tẹ́jẹ́ mọ́tò tẹ́jẹ́ mọ́kẹ́yẹt nítorí pé àtìlẹ́yìn ìrùn kọ̀ọ̀kan ọjọ́ òun lọ́yẹ̀ká bẹ̀rẹ̀ sọ́jà àràpadà lọ́jọ́ ọdún. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta. nípa ààwẹ̀ ọjọ́ àràfá tó ní ẹni tó jẹ gbèsè Ramadan ó lè gbà ọjọ́ àràfá àbí kò lè gbà ìbéèrè. alhamdulilayi ìbéèrè ẹni tí eid tó bá bọ́ sí ọjọ́ jùmọ̀ gẹ́gẹ́ bí eid ọdún yìí báyìí pẹ̀lú gọ́ọ̀lọ́ yóò jùmọ̀ àti ń bọ̀ yìí báyìí so àwọn gbọ́ pé wọ́n ní kò sí jùmọ̀ kò sì ní bọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ wà ṣùgbọ́n lọ̀rọ̀ tó lẹ jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa báwo láti ṣe ní ọjọ́ tí eid tó bá jẹ́jọ́ jùmọ̀ ń lọ̀rọ̀ tó lẹ jù tí ó sì lẹ́rìí kan tó gbè fún. àwọn ọ̀rọ̀ míì wà lọ́dọ̀ àwọn olùmọ̀ ìpè tí eid tó bá ti bọ́ sí ọjọ́ jùmọ̀ sọ̀látò bọ́ọ̀rù lásán láṣẹ àní ṣe sọ̀látò jùmọ̀ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù òun ni pé tí eid tó bá bọ́ sọ́jọ́ jùmọ̀ á jùmọ̀ náà lẹ́yìn sọ̀látùl Eid nígbà tásìkò jùmọ̀ àbá tó á sì sọ̀látùl Jumu'ah nítorí pé àwọn ìtàn nàbì sallallahu alaihi wasallam tó ṣe àyọkúrò fún wọn ní ahlul aliyah àwọn ẹni tí wọn ń gbé àyè kan tó dínà gidi sí Madina ni ànábì sallallahu alaihi wasallam fún wọn lẹ́sàsì wípé tọ̀ àwa o tí àsìkò jùmọ̀ tó bá tó àwọn òsè jùmọ̀ o ṣùgbọ́n ẹ̀yin tó bá wù yín lè máa lọlé tó bá wù yín lè máa lọlé fàmà wa á sì jùmọ̀ à torí délé tí jùmọ̀ bá bọ́ sí ọjọ́ ọdún tọ́jọ́ ọdún bá bọ́ sí jùmọ̀ á sì Eid á jùmọ̀ àná kò sí wàhálà ń àwọn àgbọ́yé kan wà láyé john lẹ́yìn tó ṣe kí wọ́n máa gbé ká wípé tí ọjọ́ ọdún tó bá ti bọ́ sọ́jọ́ jùmọ̀ à wípé nǹkan wọn ò gbọ́dọ̀ kútúbà méjì hmm, hmm, hmm. torí tí wọ́n máa ṣe kútúbà méjì lọ́jọ́ kan pọ́bù ó kù gbogbo àwọn sọkúsọ ah. burúkú tó sí lákọọ́lẹ̀ <laughs> nínú òfin ọlọ́run tó ní gbogbo orú àwọn eléyẹn tọdún bá bọ́ sọ́jọ́ jùmọ̀ á ṣe sọ̀láàtul Eid á tún ṣe sọ̀láàtul jùmọ̀. wọn àwọn allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allahu allahu akbar allahu akbar walillahi alhamd eléyìí tá a máa wí tí wọ́n dásìkò fi eléyìí tí máa wá lẹ́yìn sọ̀láàtì kọ̀ọ̀kan ìgbà wo lábẹ́rẹ̀ á bẹ̀rẹ̀ lẹ́yìn àṣùbọ̀ ọjọ́ àràfà eléyìí lọ dọ́gba jù ẹ bó ti wá látọ̀dọ̀ àlí ibn Abi Talib radiyallahu anhu ẹ ẹ mẹjọ agbàgbé pé látọjọ́ làrúbá tó kọjá yìí báyìí tètè lọ sí ọjọ́ àràfà yìí náà ni takbiratu mutlaqa ti wà takbiratu mutlaqa òun náà ni ká máa wíru gbólóhùn tí mo wí ṣáájú yẹn ní gbogbo ìgbà ní gbogbo ìgbà kò ní so èyàn sì máa wí lẹ́ni tó gbóhùn sókè lọ́nà tó ṣe pé ẹni tí ó mọ̀ pé níta máa wí nù náà fi mà ẹni tó gbàgbé náà fi rántí so ṣùgbọ́n tó bá ti di ní ẹ̀yìn àṣùbàjọ́ àràfà láti máa ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd tàbá ti wí lẹ́ẹ̀kan bá àwọn ti tó àmọ́ lẹ́yìn tàbá ti astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal wal ikram ẹ̀yìn ìgbà náà láàmà wí àmà wá wí látẹ̀yìn àṣùbà yẹn títí di ọjọ́ kẹrin ọdún ọjọ́ kẹrin ọdún yẹn tá a bá ti ṣe áùsírì tán tá a bá ti wí ọ̀tànù wọ́n ní ìjọ àràfà téèyàn bá fẹ́ kọ́ ẹnu rọ́sẹ̀sì fọlọ́wọn ọba níbẹ̀ ǹjẹ́ téèyàn bá jẹ gbèsè rọmọgán téèyàn lè ṣe a sì ti mọ̀ pé kákẹ́ ẹnu rọ́sẹ̀sì fọlọ́wọn lọ́jọ́ àràfà nábì sallallahu alaihi wasallam ni mò ń tọrọ kọ́ lọ́wọ́ fi pèsè ọdún méjì rẹ̀ ṣòbó láti wá ṣe ẹni tó bá jẹ gbèsè rọmọgán kò lè ṣe gbèsè rọmọdán yẹn lọ́sàn-án torí tó bá kú ọ̀ràn yẹn lọ́lọ́run ó bi ọ́ léèrè ṣáájú kó tó kan náfìlà èèyàn wá gbọ́dọ̀ jẹ́ pé náfìlà ló mójútó ọ̀fọ̀ràn yẹn ráre. hello. waaleykum salaam wa rahmatulah. waaleykum salaam. waaleykum salaam. a kó àwọn olùmọ̀ọ́ wa báwo ni wọ́n fẹ́ wà. ó kọ yín. ìbéèrè mi tó fẹ́ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ni pé àbúkẹ́ tí màá ló sọ̀rọ̀ láti Burkina Faso. náà à ń gbọ́ yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìyáàmù náà wà lára àwọn tí ó lóore a lè ṣe ní àsìkò ọjọ́ mẹ́wàá àti ìjàmbá yìí. ṣé kí èèyàn bá Ramadan tí kò sí ìsan kan ṣé èèyàn lè gba ìyáàmù ọjọ́ àròfá tàbí ọ̀kan nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí nígbà tí òun lásìkò èèyàn Ramadan tó bá yá. ìbéèrè tí ẹni tí ó bá jẹ́ alábàágbé yẹn bá kú ní kékeré ṣé ènìyàn lè tẹ̀lé wọn lọ sí oríṣẹ́ àbí kí ni ojúṣe ènìyàn níbẹ̀. ìbéèrè mi kẹta wá ti pé tí ọmọ fámílì ènìyàn bá lóyún láì fi ìṣó ìdì tí mhm. ó ti bímọ lẹ́yìn ogójì ọjọ́ ni wọ́n á ní wọn yóò so ìdì tí ènìyàn lè lọ sí ibi ìdí yẹn àbí báwo ni ènìyàn yóò. alhamdulilayi wọ́n ní téèyàn bá a ti dáhùn ìbéèrè tí wọ́n kọ́ béèrè yẹn tó bá jẹ́ gbèsè rọmọbọ́n rọmọbọ́n ni wọ́n kọ́ san kì í ṣe náfìlà lámójútó ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní kí alábàágbé wa tó bá jẹ́ káfíìrì tó sì kù tá a lè bá wọn débi tí wọ́n ti sìn kò bófin ọlọ́run ọba mú kíkẹ́ bá wọn débi tí wọ́n ti sìn gẹ́gẹ́ bí bó ṣe jẹ́ pé tí mùsùlùmí náà lọ bá kú alábàágbé rẹ̀ tí kì ṣe mùsùlùmí kò bófin ọlọ́run mú bá wọn kẹ́ ẹ bá wọn kẹ́dùn pé tọ̀ ẹ̀yin wọn dà o ọlọ́run ní bẹ́yìn wọn jẹ́ o ọlọ́run tún ara yòókù sí i ẹ̀dẹ́ ìjẹ́bù sí jẹ́ wọ́n ní tí ẹnìkan bá lóyún láì jẹ́ pé wọ́n ti so igi pẹ̀lú ọkùnrin tó lóyún fún tòbó ni nígbà tí ó bímọ wọn á láwọn fẹ́ so igi pé èèyàn lè lọ síbẹ̀ èèyàn lè lọ síbi tí wọ́n ti fẹ́ so igi yẹn lẹ́yìn ìgbà tí ó bá ti bímọ tán ṣùgbọ́n ìgbọ́dọ̀ lọ síbi tí wọ́n bá ti fẹ́ kó ma yẹn nítorí pé ọmọ tí wọ́n kó wọ́n bí ìbọnà àbàjẹ́ ni sẹ́yìn bá sì lọ́ọ́ bá wọn kópa níbẹ̀ ẹ ti ran ìbàjẹ́ lọ́wọ́ eléyìí ni òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣùgbọ́n kádìímú ká sì kíyèsí irú eléyìí wọ́pọ̀ bàjẹ́ láwùjọ wa wípé àwọn èèyàn máa ṣe zìnà wọ́n máa fi lóyún máa bá wa lóyún wọn làwọn ń so igi ẹ̀sìn islam ò gbà bẹ́ẹ̀ wípé ẹni tí ẹ ti jọ ṣe zìnà kẹkàn fẹ́ra yín bẹ́ẹ̀ islam ò gbà bẹ́ẹ̀ àyàfi tí ọkùnrin àti obìnrin yẹn tí wọ́n bá ṣe àfihàn àbámọ̀ àwọn gidi tí wọ́n fi hàn pé àwọn ṣe àbámọ̀ gidi àwọn sì jẹ́ni tó ṣe pọ̀ banújẹ́ púpọ̀ lórí ní táwọn ti ṣeun àwọn sì nípinnu pé àwọn ò tún ní dárú ẹ̀wò mọ́ láyé àwọn ìgbà náà ní ṣẹ̀ríà tó fọwọ́ sí pé kí wọ́n fẹ́ra wọn. tò láì jẹ́ bẹ́ẹ̀ ẹ kàn máa lọ sọ igi kan tí ò ní tuma ó túmọ̀ sí pé ẹ ń fìbàjẹ́ sayọ ni ẹ ti kazìnà kún nǹkan tó jẹ́ pé kọjá mọ́ nǹkan kan kò í ṣe nǹkan bàbàrà lẹ́yìn ọ̀ma burú tó wà nù zìnà ni zina ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti sọ̀rọ̀ àwọn ẹ̀yà ńláńlá eléyìí tí wọ́n fi jẹni tó bá ṣe ní ìpele ìpele báwọn èèyàn ṣe lè wà ìpele mo ti níyàwó rí ìpele ntí níyàwó rí kò sẹ́ni tó bọ́ ìpele mo ti lọ́kọ rí ìpele ntí lọ́kọ rí kò sẹ́ni tó bọ́ ìyàtọ̀ lọ́wọ́n bá ní wọ́n fi jẹ kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ torí ẹ̀ tí yẹn bá wá ṣerú ẹ̀ṣẹ̀ yìí bó ti wá nù hadithi Ubadah ibn Samit radiyallahu anhu tí ó ti lè jìyà rẹ̀ láyé tó bá dijọ́ gbẹ̀ndàl qiyama yóò máa bẹ tahta al-mashi'a yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́ hmm. yẹn ni pé gbẹ̀rún astaghfirullah kọ̀ọ̀ràn tó hmm. bọ́lọ̀mbà ti ṣe fẹ́ ló kù tí ó sọ̀rọ̀ rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mi. tó zina ìṣe ń tọ́ da dípò pé a máa fi ṣe fáàrí zina ìṣe ń tọ́ da dípò pé ọmọ tó kẹ́ńtà ni ò ṣe zina rí ẹni tí ò ṣe zina rí pọ̀ àwọn ọ̀daràn arú tiẹ̀ ilẹ̀ ìjọ ríra yín tẹ́ fi mara yín pé ta ni ò ṣe zina rí hmm. tó ń fi sọ̀sọ̀kúsọ haram haram haram kabiratun min kaba'ir adh-dhunub ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá zina ìwọ obìnrin pàdé má bẹ̀rù Ọlọ́run tóbìnrin ọba fọ̀nà zina lẹ̀ zina ìbá ti wáyé eléyìí ọ̀wá tó láwàwí kò tó láwìí jàre kí náà lẹ́yìn náà ti sọ̀hún obìnrin lọ́fààyè rẹ̀ lẹ̀ èmi náà sọ̀ dáran àlọ́ dáran jọ gbogbo yín. zero nine zero five one six four five four three eight hello. aleykum salaam wa rahmatulah. ọkọ yín. akọ alájí náà. ẹ ṣe o màmá. náà ó jà sọ̀pọ̀ rẹ̀. àmín. orúkọ mi ni Kẹrìfàt Abdulsalam látọ̀kọ̀ owó ní Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. ìfọ bẹ́ẹ̀ ni pé dílé ṣe ń súnmọ́ bọ̀ yìí hmm. ọkọ èèyàn máa pa ẹran lówó ìyàwó wa lówó ọkọ wa sọ fún ìyàwó pé bá a bá lówó fọwọ́ ni o kò sí mo fẹ́ fi ṣe hmm. ń bá rẹ tó pa ọmọ rẹ tó ní ládàá bí ò ní ládàá. Hmm. Eh, ìbéèrè àkọ́kọ́ ọkọ yín náà orí rẹ̀ pé ọkọ tó bá sọ orí rẹ̀ pé ọkọ tó sọ pé òun máa ń pẹran léyà lọ́dọọdún wọn lọ́dún yìí ọlọ́run ọba kún ní tóun fi pa ọkọ wa sọ pé tó o bá lówó ọ̀rọ̀ tó dáa ni because eh, ẹ mọ̀ pé ọkùnrin tó rí bá pé náà ti mọ̀ pé ẹ̀sìn ẹni tó sì rẹ̀ ṣe ń tá a fi yìí nígbà owó ọkọ ò fàyè lẹ̀ pé kó wá fún mi ká so fọ́ islam sì sọ pé kò sí tó burú tẹ́lẹ̀ náà kọ́kọ́ paléyá kíyàwó náà paléyá láti ìgbà tọkọ yín ti ń pa náà bẹ́yìn náà bá lówó tẹ́ fi pẹ́ pa tó àgbódi púpọ̀ ń lè yín nù ọlọ́run bó forí sí kódà lásìkò kan náà yẹn tẹ́yìn ń pa tọkọ yín ń pa èyí ó bá lówó nínú àwọn ọmọ yín gan náà tún pa tó ẹja kéè sáàrin yẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà míì àwọn agboolé wà tó jẹ́ pé ẹni tó lówó pọ̀ ń bẹ́ẹ̀ a wà á rọ̀ mọ́ pé bí baálé ti pẹran léyà tí wá ti jẹ́ karambà nínú yòókù rárá o ẹ̀sìn lélẹ́yìí gẹ́gẹ́ sì mọ̀ pé bàbá wa lọ kò pé kí màmá náà má lọ kò pé káwọn ọmọ náà má lọ bẹ́ẹ̀ náà lẹ́ran léyà o ẹni tó lọ́n bá fún lágbára rẹ̀ oníkaluku wa ní ọ̀pá nígbà lágbára ti pa tiyín nígbà kò dín yín lọ́nà ẹran iléyà tèmi ni àtọkọ mi àtàwọn ọmọ mi bí bàbá àti màmá yín náà bá ń bẹ tí wọn lówó tí wọn fi pẹran àti ti bàbá àti màmá mi. ọjọ́ ìbò sùn jẹ. ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùnní délò ẹ máa fi wá bákan náà kí ẹ máa láìkì ẹ̀ sì tún máa ṣíà rẹ̀ ẹ lọ́hùn. ẹ wàhálẹ́kùn sálàmù rọ́ṣmọ́tòláhì wọ̀rọ̀kàtì orúkọ yín bí tí ẹ ti ń pè. tajudeen láti burkina faso. kí ni ìbéèrè àkọ́kọ́ ni pé níbi inbox rats lọ́dọ̀ bẹ́ẹ̀. níbi kí nù náà sọlá náà sọlá. subhanallah ojú òpó yẹn ò já garaga ẹ má bínú o láti burkina faso ẹ gbìyànjú ẹ padà. hello. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín o. orúkọ mi ṣé abdulrasaq ṣègùn látọjàgbó. kí ni ìbéèrè yín. òkè ìbéèrè mi ni pé ẹjọ́ tí èèyàn bá ní bùkátà pé hmm. èèyàn ní pọblẹmù kan hmm. tó pé pé kí èèyàn fẹ́ ṣáájú à pé tí n bá fẹ́ ka alukóra yìí ó dà mí yẹn ni àbí èyí ó dà mí yẹn rẹ̀ síwájú ọlọ́run àbí èyí ó kàn máa ka alukóra yẹn lọ. ẹgbẹ́ sálàmù wọ́n ní tí èèyàn bá ní bùkátà kan tí èèyàn fẹ́ kọ́lọ́n bò ń bọ̀ wọ́n á ṣàdúrà ó tún wá fẹ́ ka koran koran tó fẹ́ kí yẹn ṣe yóò dà níyàn síwájú kó tó máa ké ni àbí ọkàn máa ké lọ náà ni. alhamdulilayi alukur'an alakunle ẹni tó tún fara pẹ́ ni ká pèpè fún sọ́lá hmm. ẹni tó pèpè fún sọ́lá kò bùkátà láti dàníyàn hmm. torí pé àwọn gbólóhùn ìpèpè fún sọ́lá tìyẹn tó bá ti jẹ́ pásíkò ó ti wọlé lòun fi ń pèpè ìjọsìn ọba àmà dàníyàn bẹ́ẹ̀ náà ni kíkẹ́ alukur'an so ẹ wá sọ pé àníyàn tó ń sọ ń bẹ̀ ó ní í ṣe pẹ̀lú àníyàn bùkátà hmm. eléyìí tó ní síwájú ọlọ́run tó ní dàníyàn pé òun kí alukur'an nítorí bùkátà nítorí pé kíkẹ́ alukur'an ìjọsìn So o sì ní kí alukurani nítorí pọ́ǹfẹ́ kọ́ lọ́wọ́ gbọ́ bùkátà pé ńgbà ọba ti gbọ́ bùkátà tán ọba pa alukurani tì hmm. rárá tó hmm. wàá ké ńgbà ọba ké tán wọ́n wá sọ pé wọ́n lọ wo ohun tí mo ké nínú alukurani yìí bá mi gbọ́ bùkátà mi báyìí báyìí báyìí báyìí hmm. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìrun eid yóò wáyé ní wájú industrial estate tó wà ní àdójúkọ civil defence uh, corps office nílùú Ògbómọ̀ṣọ́ títí di aago mẹ́sàn-án àárọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún inshallah bí kò sí la lọ́jọ́ júmọ́ ọ̀sẹ̀ tí ó ń bọ̀ nù o àbákan náà ẹ má gbàgbé ètò ẹ̀kú ọdún léyìí tó máa wáyé ní gbogbo àsìkò ọdún iléyà ní wájú ààfin ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ lẹ́yìn sàlátìlẹ̀ asr ẹ má gbàgbé pé tọ̀tẹ̀ yìí náà yóò tún wáyé inshallah bí kò dúró ti là ní ọjọ́ kejì ọdún ní ọ̀wọ̀ ayé yọ̀mọ̀ jẹ́ ọjọ́ sátọ̀dẹ̀ hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín. láti èkó kí ni ìbéèrè yín. ìbéèrè mi àwọn ọkọ sọ wọ́n ní ànábì kọ́ fún wa láti gbàwẹ̀ níjọ́ sátidé àti àwọn kọ̀ǹpọ́sì àwẹ̀ ṣé ọjọ́ yawman arafa ṣóun náà lè pẹ̀lú ló fẹ́ káwọn ọmọ ṣe ìgbà àyànnà náà bẹ ìbéèrè mẹ́rẹ̀ kì èèyàn kan àwọn fẹ́ẹ̀mù kan kọ́ńpìnì kan wọ́n ní wọ́n gbà yàn síṣẹ́ tí wọ́n wá yàn sí ẹ̀ ń bá lè wà wọn ò ní kan sálárì fún bọ̀ wọ́n máa máa ṣe níṣẹ́ fún commission tó bá ti náà yàn dára lè wà iye commission wọn máa fún lórí ẹ̀ ó ń kọ́ nínú sẹ̀ríà ẹlẹ́kẹta náà ni pé ṣé ń gbọ́ sà. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ẹlẹ́kẹta náà ni pé àkàrò àárọ̀ àti àkàrò rẹ̀ kí hmm. èèyàn lè ṣe tààrọ̀ ní after zoom after zuki alákìrùn kan ni àbí èèyàn lè ṣe bífọ ìbéèrè wo ló wọlé lẹ ẹn ti àkàrò rẹ̀ náà ṣàlè ṣe after ẹmọ after mọ́gìrì lọ́wọ́ ló ń bẹ̀ fún ẹgbẹ́ bàbá rẹ̀. ìṣúná ìyẹn lọ́lá kejì yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn pé kọ́ńpìnì kan ó ń gbani ṣiṣẹ́ ṣùgbọ́n ó lóun ò ní máa sanwó oṣù bíi àfẹ́ralé abániwá oníbàárà tí ọ̀rọ̀ ayé lọ tó bá ti wá ara dé wọ́n kàn fún yàn níbi commission ti yàn ẹ̀ ṣe islam ọ̀tà kò. alhamdulilayi ọkọ ọwọ́ náà dé sí anabi sallallahu alaihi wasallam báwọn hmm. ọjọ́ kan ẹ má da ẹ má da yàtọ̀ láti ṣe sùyàmù bẹ́ẹ̀ hmm. gẹ́gẹ́ bí ọjọ́ jùmọ̀ àyàfi tí bá ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú rẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn rẹ̀ ẹgbà wa tún wá nípa ọjọ́ ti sátidé wípé ẹ má ṣe sùyàmù ọjọ́ sátidé àyàfi tó bá jẹ́ ọ̀ràn yẹn sọ̀rọ̀ sì pọ̀ lẹ́nu àwọn olùmọ̀ nípa pé sáàdì sì yẹn gan fẹsẹ̀ rinlẹ̀ àbí ò fẹsẹ̀ rinlẹ̀ sápá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Sheikh Al-Albani òun sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ ó sọ pé lábẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tún kódà kó jẹ́ péjọ àràfà lọ́pọ̀ sọ́jọ́ sátidé àníṣe sùyàmù rẹ̀ ọjọ́jọ́ aṣúra àbí tásúà àníṣe sùyàmù rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà táwọn olùmọ̀ àyókù sọ pé rárá á sì sùyàmù rẹ̀ nítorí pé sùyàmù ọjọ́ sátidé kọ́ làwọn ń ṣe ń gbà náà à ń ṣe sùyàmù ọjọ́ àràfà ni à ń ṣe sùyàmù ọjọ́ tásùwà àṣúrà ni àbọ́jọ́ wo ni àwọn ọjọ́ yìí ó lè bọ́ sí ìbọ́jọ́ ayé ń gbogbo ẹ̀ kò sọ́jọ́ tí ó lè bọ́ sí lẹ́yìn náà àdéhìí yẹn kì í ṣe tuntun kí ló dé tí àwọn olùmọ̀ láti ayédáyé tó fi jẹ́ pé àwọn ń sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ tó á jẹ́ pé sìn ló tó ṣẹ̀ṣẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ so gbogbo eléyìn làwọn olùmọ̀ á sọ fi sọ pé ilẹ̀ sùyàmù ọjọ́ bíi àràfà bíi àṣúrà bíi tásùá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè ṣe kódà kó bọ́ sí ọjọ́ sátidé bá a ti dúpẹ́ fọlọ́run pé ọjọ́ àràfà tọdún yìí ọjọ́ alhamis ló bọ́ sí kò bọ́ sí ọjọ́ sabt dípò pa á máa sọ nǹkan yẹn di nǹkan àbẹ́rẹ́ so bó bá bọ́ síjọ́ sabt náà wàá ṣe sùyàmù rẹ̀ bọ́ bọ́ sí júmọ̀ náà wàá ṣe sùyàmù rẹ̀ ọjọ́ yòówù tó bá bọ́ sí nítorí pé ìwọ ó ní lẹ́mìí rẹ pé sùyàmù wo ló ń ṣe sùyàmù ọjọ́ àràfà wọ́n ní kọ́mpìnì kan ó lóun gbàyàn síṣẹ́ ṣùgbọ́n òun ní máa sanwó oṣù fún yàn so owó téèyàn máa rí náà ni owó sẹ́tẹ̀yàn bá ṣe látara pé tó bá mú yàn wá ralé ralẹ̀ tó wọ́n máa gba commission tiẹ̀ kò sí tó burú bẹ̀ ó pin ìgbà tí ò bá ti ní jẹ́ pé ìníní lára wọn máa bẹ látara ẹni tí wọ́n máa yọ fún wọn lórí ẹni tó bá ralẹ̀ lórí ẹni tó bá ralé tí ò bá ti sí ìníní lára ń bẹ kò sí wàhálà ń bẹ òun wọn ní àtikárò sọ̀bá àti màsá ìgbà wo láàmà sí tí àárọ̀ àgbọ̀dọ̀ sí ṣáájú kálífàjárì ò tó yọ àsìmọ̀ pásìkò tí ń bẹ láàrin àlùfájàrí yọ sígbà tá a ṣàṣùbà kì í pẹ́ lọ títí torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ ẹ bá fi sí ẹ̀yìn sọ̀lá tó sọ̀bà kò sí nǹkan tó burú mbẹ́ èyí tó ń pè ní tìrọ̀ lẹ́yìn ẹ̀ máa sí lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ eléyìí lè taari tó dọ́gba tó ṣáájú kó tó di pòrùn wọ̀ ọlọ́run ọba yóò fi ìsọ rẹ̀ yóò fi sọ níbi àwọn aburú báyìí tó bá ìsàn wí ní ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó òrùn wọ̀ ọlọ́run ọba yóò fi ìsọ rẹ̀ sọ níbi àwọn aburú báyìí kó tó tún di pé ilẹ̀ má sọ eléyìí túmọ̀ sí pé wọ́n á pé màsá ètò súnmọ́ ni kó jẹ́ pé lẹ́yìn ìgbà tó òrùn bá wọ̀. ẹ lọ́hùn. ẹ lọ́hùn. Hello, assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullah. Orúkọ yìí o. Máa ọ tí àwọn dókítà wa. Ọlọ́run bá ṣe máa ń ṣe. Ìbéèrè mi fẹ́ béèrè ni pé. Kí lorúkọ yín kí lorúkọ yín àti iṣẹ́ tí ń pè? Èmi ni Ẹlẹ́bí Musa. Láti Burkina Faso náà. Burkina Faso náà. Ìgbé ó lẹ̀tọ́ fún fún ìṣòro láti mọ̀ da chíìrì ọkùnrin ǹjọ́ lẹ́tọ̀ fún uh, ǹjọ́ lẹ́tọ̀ um, fún ta ni. fún mùsùlùmí láti fún mùsùlùmí láti mọ ta chain ọkùnrin chain ọkùnrin chain táwọn ọkùnrin. ǹjọ́ lẹ́tọ̀ fún mùsùlùmí fọkùnrin láti máa lo chain náà ìbéèrè kejì. láti máa ta níṣẹ́ láti máa lu. láti máa tà á tọ̀ ọ̀ya ọ̀ya à ń gbọ́ yín ìbéèrè kejì. ìbéèrè kejì ni pé orúkà tó mú fi tó mú bíìdì pẹ̀lú eré ẹranko eré ènìyàn mm-hmm. ìjọ lè tó fún èèyàn láti máa ta fún mùsùlùmí láti máa ta and eh, aṣọ pẹ́ẹ́ni wọ́n di àwòrán àwọn nǹkan oríṣiríṣi bíi ẹranko èèyàn mm-hmm. ìjọ ó lè tó fún mùsùlùmí láti máa ta arúgbó àwọn nǹkan báyìí. àwọn àlejò. sọ àkọ́kọ́ eh, kò wọ́n ní sọ́tọ̀ fún ọkùnrin láti máa ta àwọn chain ìtàn ọkùnrin fi sọ́run ọ̀tọ̀ hmm. nítorí pé islam ò fara mọ́ pé kọkùnrin ọmọ sọ nǹkan márùn àwọn obìnrin àwọn náà ni wọn ní gbogbo irú àwọn ọ̀sọ́ yẹn àwọn ọmọ nìyẹn náà ṣiṣẹ́ òfin xìlìyẹ tí wọ́n wọ́n fẹ́ẹ́ kọ̀ sọ́ọ́ mẹ́rọ ìrùmọ̀bí bọ́lá ń ṣe ròyìn àwọn obìnrin nu pé náà sọ́ ló ń ti dà wọ́n hmm. ká sọ̀sọ̀ ká fi tọrùn sọ́rùn hmm. ká fi tọwọ́ sọ́wọ́ ká fi tẹsẹ̀ sẹ́sẹ̀ ká lóòrùka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn obìnrin yẹn tó ń torí délé yìí tí nǹkan kan ọba sì tọ́ fọkùnrin láti lò hmm. ìwọ́n wá ń tarú rẹ̀ fáwọn ọkùnrin ó túmọ̀ sí pọ̀ ní ti ń ṣe nǹkan tọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa tí kò fẹ́ nìyẹn àmọ́ ọkùnrin lè máa ta chain àwọn obìnrin ó lè máa ta gbogbo yẹtí àwọn obìnrin ó lè máa ta òrùka àwọn obìnrin síbẹ̀ bẹ́ẹ̀ ó lè ta òrùka tọkùnrin náà eléyìí tó tọ́ sọkùnrin láti lò gẹ́gẹ́ bí òrùka tán fi sílvà ṣe atọ́kùnrin àtobìnrin ló lè lò torí pé mọ̀ Muhammad sọlọ́lá àti sọlọ́lá àti ara sílvà wọ́n tún wá béèrè béèrè mí pé àwọn òrùka tó ṣe kí wọ́n ya orí àwọn ẹranko sí lóríṣiríṣi séèyàn lè máa lò tó kọtọ́ hmm. kọtọ́ rárá pé kéèyàn máa lò torí pé gbogbo nǹkan tó bá ti kó àwòrán nǹkan abẹ̀mí sára Islam ò fara mọ́ pé ká lò wọ́n láwọn aṣọ tí wọ́n yá àwòrán abẹ̀mí sí ń kọ́ sọ́tọ́ kéèyàn máa ta kọtọ́ kéèyàn máa ta nítorí pé kálíbà dínà kálíbà dínà má ìbàjẹ́ kí ìbàjẹ́ ọmọ bàá rí ìdíjókòó níbi àìtá òun náà máa ṣèrànlọ́wọ́ ọkọ́ mọ́ gbilẹ̀ torí de lẹ́yìn mùsùlùmí ò gbọ́dọ̀ ta irú àwọn aṣọ bẹ́ẹ̀. hello. aleykum salaam wa rahmatulah orúkọ yín àti ìjọba ti ń pè. abdulrasheed lọ sọ láti ìṣẹta. láti. hello láti bo. láti èkó láti èkó. kí ni ìbéèrè yín. ẹ̀sà fẹ́ bèrè pé tí wọ́n bá nífẹ̀ẹ́ sí obìnrin kan tí àti bí wọ́n fẹ́ fẹ́ yàwó tẹ̀sí ká pé èèyàn ṣe àrùnwó nínú àwọn kọ̀ọ̀kan tí ẹgbẹ́sẹ̀ olóyè kéèyàn ṣe tó bìlí máa fi lè jẹ ẹ̀tọ́ sí yàn sáà àmúlí ìgbésẹ̀ ti dà. ìgbésẹ̀ olóyè gbé tóbi yẹn fi jẹ́tọ̀ fún yàn. tó fi jẹ́tọ̀ fún yàn náà. ìgbésẹ̀ téèyàn gbé tóbi yẹn fi jẹ́tọ̀ sí yàn náà ni pé kéèyàn lọ́ọ́ tọrọ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ó sì sọ pé òun fi fún yàn níyàwó kéèyàn náà wá sọ pé òun gbà á níyàwó kéèyàn ó kéré jù kọjá méjì kí wọ́n dúró dọ́gba tí wọ́n ṣe pò kí kí wọ́n jẹ́rìí sí pé nǹkan yẹn ṣẹlẹ̀ kó o sì san sọdáàkì fóbìnrin obìnrin dẹ̀tọ̀ fún un. bàmá gbogbo pé òun náà ló gbà pé ká lè máa jọ gbé ló gbà pé kájọ máa ṣe bí ọkọ àtìyàwó ọ̀daràn nìyẹn hmm. so Islam kò fara mi lẹ́yìn obìnrin kì í fira rẹ̀ lọ́kọ obìnrin kì í sì fobìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́kọ tó o gbọ́dọ̀ jẹ́ pọ́dọ̀ òbíkùnrin iná lẹ́tì máa fẹ́yàwó hmm. ẹ bá fẹ́yàwó lọ́dọ̀ òbíkùnrin tó lòun fi fún yín níyàwó òbíkùnrin yìí ó sì jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ náà ṣe jẹ́ mùsùlùmí tí òbí ọmọ yìí bá ń ṣe mùsùlùmí tọ́mọ jẹ́ mùsùlùmí àwọn ò ní lè fi lọ́kọ o tó hmm. tẹ́ bá ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé yẹn obìnrin ti tẹ̀tọ̀. ibi náà ni a ti máa ṣẹnuró fún títọ́jọ́ tòní inṣàlá bí kò sí la yọmọ di ọjọ́ mẹ́jọ ìní tí ọmọ kú sí ọjọ́ ọdún nìyẹn inṣàlá kọ́lọ́n kó sí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìrun sọlátìlẹ̀ eid yóò wáyé ní wájú industrial estate ní àdójúkọ civil defence corps office lọ́nà ọ̀bándílọ́hún nílùú ògbómọ̀ṣọ́ nídéédé aago mẹ́sàn-án àárọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bákan náà ètò ẹkú ọdún yóò wáyé ní ọjọ́ kejì ọdún tí ó bọ̀ sí ọjọ́ sátọ̀dé ọ̀sẹ̀ tó ń bọ̀ níwájú ààfin ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ààfin ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ ní dédé agogo lẹ́yìn sọ́látìlẹ̀ ash ní kúkúrú èdè inshallah bíkọ́sílà lọ́jọ́ sátọ̀dé kọ́lọ̀ǹkọ́ṣọ́ àjùgbà náà lọ. tí a bá sì ti ń bọ̀ wá sí eid àti ibi ẹ̀kú ọdún náà ká má gbàgbé láti mọ ìbò mọ́ wa dání ó ṣe pàtàkì torí àti tẹ̀lé ìlànà tí wọ́n gbé kalẹ̀ láti fi pinwọ́ ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn coronavirus náà ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣagbátẹrù ètò kọ́lọ́run kó bá fi san án lẹ́sùn lórí láyánbí àti lọ́la lìkìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebọ̀rọ̀ jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center àìsàn ajẹ́lógún ọ̀ṣọ́ pẹ̀lú àbú àmínà tí wọ́n dìjọ́ kọ́ wọ́n rìn wá jazakumullahu khairan ọ̀làdùnní belò ló kọ tèmi títí ọjọ́ mẹ́jọ ìní sátúmọ̀ pàdé padà ní mọ̀ọ́dá gbé fún wa náà ni ìyẹn jẹ́ kẹ́ ní àǹfààní láti darapọ̀ mọ́nà ládùn níbi lè fún ọ̀tún ètò àlùfíkì fìdí